àwòrán kẹjọ abrahamu sarah àti asiki. náàyè ọdún tóbi-tóbi àwọn ìran noa àyà tóbi káyà ní èdè oríṣiríṣi abraham yà ìkànnú ìran noa tẹ ọlọ́run yà ṣe lérí ko abraham ọ̀rí ìhẹ̀ndà alẹ́ lílá abraham atọya rẹ̀ sira arọmabi ama hakpa gbàgbọ́ nu ọ̀ràn ọlọ́run ọ̀rọ̀ àná ya orílẹ̀-èdè ó tóbi abraham ó bá obìnrin mìíràn yìí ma ikọ̀ nù ọmọ ìyá abraham ó bá obìnrin mìíràn yìí bí òun jẹ́ ismael ń ismael tẹ́ ń kó dábàbà àná arabu ń ní ayé tó nìte àmọ́ ọ̀hún abraham àti sarah ń gbó ọlọ́run yà dáhùn ìlérí rẹ̀ àyà bí ọmọ kápẹ́ isaac ọlọ́run sádẹ́hùn ọ̀rí ohun ẹ̀ ń gbogbo ọ ni nípa asiki àti ìran asiki